Ah, aṣọ ọmọ yìí fún àìbáyìí ah, mo dánú aṣọ òkè thank you o boyfriend mi yóò dáa fún ọ aláfríkà yóò yí ọ <laughs> ó ṣe mí lóge ọkàrẹ jàre àwọn goose mi <laughs> wọ́n ṣe tẹ́ni ọmọ ológo ẹsẹ́ ó tẹ́ fún un láwọ̀ ọ̀dù tó gbá ski àgbùrọ̀ polongo rẹ̀ níta ọmọ bàwá yìnbọn pa á ti lọ nàìjíríà ti dé <laughs> àwa rèé lóde gángan olùrọ̀ǹbí mi dá ẹ fẹ́ kú wo wòkè no election no election twenty ta ló sọ fún pé ẹ tẹ election twenty wọ́n ní pé kẹ́ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ pé tẹ́ bá ti ń sọ wọ́n ní kẹ́ ẹ mọ̀ bú ìjọba mọ́ àbí ò fẹ́ dáa fún yín ni ìjọba kò ní yí ọ wọ́n ní ká má bu ọmọ dákun tó fún wa lóúnjẹ ni tán ní ká má ẹ̀mọ̀ gbà mí ó mọ̀ ní ká má bu ìjọba mọ́ wọ́n ní ká má bu ìjọba àbí ò fẹ́ dáa fún gbogbo ọkọ̀ ní àtijọba àtàwọn àwọn ọ̀dà ìpòrí wọn ò jọ pé pọ̀ <laughs> mọ́ bínú mo mú ẹ mọ́ bínú tó gbọ́ mo ti bú ẹ ìjọba ni ò ní síjọba ká má dìbò ká ká má bújọba mọ́ ká ní bújọba tí ìbá sà wá ìjọba fẹ́ fi pa wá ìjọba ọmọ nàìjíríà ó ń sálọ fún àsẹ́lọ́ọ̀mù àsálíọ̀mù ní Benin Republic wọn wá ní ká má bújọba bá fẹ́ bú wọn kọ́ níbi tó rí wọn burú dé <laughs> nàìjíríà tún lọ rèé bọ́rọ̀ wọn tó fún wọn ní lóònù one point five billion dollars yéèrìpà pẹ̀lú adúdówó tẹ̀ dè mọ́lé owó mi ti bu àwọn owó tó wà nù store tó wà nù warehouse ẹ kó síta ẹ tí ìyẹn ẹ tí ìná tán ẹ tún lọ rè yá mi ah bó bẹ̀ dẹ̀ ṣe ná tó náà ilẹ̀ haúsá náà lẹ fi ṣe nǹkan sí àwa ń bẹ lé fún yín á bẹ̀ bu yín pa ẹ̀ ní búkìrì ká má bu yín káyé yín dojúrú ká má bu yín kẹ́ ẹ̀ ṣòfò ayé ká má bu yín kẹ́ ẹ̀ pàdánù hmm. wọ́n lẹ̀ ti dorí ẹ̀ wọ́n lè pè ò lè mú yín <laughs> kì í ṣe pé tẹ́ni ọmọ ológo ìgbà tí ó bá máa ṣiṣẹ́ lára yín ẹ̀ ní kí lè rẹ̀ rẹ̀ sí ẹ̀yin òkè mo wù tàṣẹ́tàṣẹ́ lèmi rìn sọ́n sọ fún mi pé ndoko ni èmi ò dóko ìrítàsẹ̀ mi gòfì dúnnu adẹ́tẹ̀mí ò dún ni wàìwàì tí n bá bùúlẹ̀ fún yín wàìwàì ni ọmọ aláṣẹ lèmi àṣẹ tèmi ò dùn mẹ́ta ni mo ti bí ọmọ tó kú rí ọ̀rí pé ìdítàsẹ̀ òfin jáde lára ẹ̀nu obìnrin ló bí mi obìnrin ló rù mí sínú obìnrin nìyá mi obìnrin ló tájú àwọn obìnrin ló tún wá tẹ̀lé mi ìyẹn tún kọ́ mo tún wá bí obìnrin ìyá mi obìnrin ni Eh, èmi gangan fúnra mi tó wá bí obìnrin tó wá jẹ́ sọ fún ẹ ìyá tèmi ti kú hmm? èmi gan tó wá bí ọmọ tó ti kú hmm? ìyá tiẹ̀ gan tó ti wá kú Tinubu hmm? sọ wá rí i pé tí n bá wá fún ilé pèpè tèmi ò mú tàṣẹtàṣẹ lèmi rìn sọ ọ̀múmú láyé obìnrin ni ọmú eléyìí ọmúmú láyé obìnrin èmi gangan fúnra mi mo mu ọmú láyà obìnrin mo tún wá fún obìnrin lọ́yàn <laughs> so wá rí i pé mẹ́ta mẹ́ta ni èpè mi ò mú yín ni kò sí èyí tí ń gbèsè pẹ̀lú yín tí ò ní kàn bẹ́ẹ̀ ni mẹ́ta mẹ́ta èmi bí obìnrin mo tún bí obìnrin bẹ́ẹ̀ ni mo bí obìnrin mo bí ọkùnrin so èpè tèmi gàrà tó sùn ọ ní kí n mọ kí n fún ọ kó má ṣe má lé pé gbégbé bá mú yín láti mú tí pé tèmi ó mú ọ tí ìbá ṣe pé ẹyẹ olórí ibi ẹyẹ aláyé bàjẹ́ ẹ pín oúnjẹ nílẹ̀ wa pín oúnjẹ òun oúnjẹ tó ti wá expire ẹ dí oúnjẹ mọ́lé níbi tẹ́ ẹ dájú dé níbi tẹ́ ẹ burú dé oúnjẹ tó wá expire mọ́ yín lára ẹ wo oúnjẹ bó ṣe ń bu kẹ̀kẹ́ nínú ilé oúnjẹ wa bàjẹ́ àwọn èèyàn dẹ̀ ń sunkún pé kò sóúnjẹ àwọn èèyàn ń pariwo pé kò sóúnjẹ ẹ lè fún àwọn èèyàn lóúnjẹ ẹ mà dájú gan o ẹ mà dájú gan o à wo ta ni ẹni tó ayé ẹ fẹ́ bàjẹ́ tó bá ní pé ká sọ pé ká má sọ pé no ẹni tá ayé ẹ fẹ́ dojúrú wò ni ó sọ pé ká má sọ pé no election no election lásọ àní no election ní twenty twenty three no election election báwo kò sí election o kò lẹ́ ah election kò sí election twenty twenty three ẹ gbọ́rú ẹ̀ ni a ní ò sí election òrè yorùbá nation now wọ́n ní terrorist ni wá tá a tún fẹ́ terrorist ńkọ́ gbogbo ọmọ fúlàní ló ń gba ló ń gba sálárì ẹ̀ ń fún àwọn ọmọ fúlàní ní sálárì àwọn ò ní sálárì gbà odidi graduate bẹ́ẹ̀ kó làkàyè yín kúrú ẹ̀yin graduate tẹ́ ẹ̀ kàwé wọ́n fi sílẹ̀ wọn àlọ́ rẹ pé àwọn màálù kan máa rọ́ọ̀rù yín Buhari tó jẹ́ pé president àwọn màálù ni president àwọn màálù ẹ̀yin gangan gangan màálù ó wá ń rúlu yín yamayama ẹ̀ẹ́dẹ̀ ronú kẹ́ẹ̀rọ ọpọlọ yín wò kẹ́ẹ̀wò wípé nǹkan tẹ̀ ń ṣe ò dáa àwọn tó dájú yín tí wọ́n rí láti bí síbẹ̀ yẹn ẹ̀wọ̀n lẹ̀ wá ń gbìyànjú àní ẹ̀ mọ́tà kékeré má jòlé yín ó ń pẹ́ kó tó jòlé yín pàtó wọn ti jòlé sóò torí ilé torí ọ̀rọ̀ ayé lẹ́ẹ̀fi lè sòótọ́ ọ̀rọ̀ ọ̀ wọ́n ní ẹ fẹ́ ṣe knockdown ní twenty six èmi mọ bó ṣe ń lọ twenty six or twenty seven ni ó wá ṣẹṣẹ kan change ẹ̀ but knockdown tó ń bọ̀ yìí èmi á sọ fẹ́yìn ọmọ ìyá tèmi ṣẹ́fẹ́ gbọ́ mi knockdown yẹn ẹ má gbìyànjú o <laughs> ẹ má gbà fún wọn o wọ́n fẹ́ mú yín tán ni wọ́n fẹ́ máa wọlé gbé àwọn ẹ̀mọ̀ pé àwọn eastern network nísìn wọ́n ti ń wọlé lọ jí wọn gbé wọ́n ń ka wọn mọ́lé wọ́n ti ń pa púpọ̀ nínú wọn ṣọwọ́ ẹ̀yẹ́ èèyàn ọmọ yorùbá tá a ṣe rálì kiri yẹn wọ́n fẹ́ máa wọlé alámì ti wà lára wa o àwọn èèyàn ara wa ti gbàbọ̀dé o ṣùgbọ́n ẹ ṣọ́ra o wọ́n máa máa wọlé lọ tó àwọn èèyàn lọ torí ìnáwó ṣe fẹ́ ṣe lockdown so that àwọn ọmọ ogun tí mo sọ fún yín lánàá pé wọ́n kó jáde ta torí àwa ti bọ́ síjọ́ kejì báyìí tí wọ́n kó lọ síbẹ̀ yẹn one forty four yẹn wọ́n fẹ́ replace wọn pẹ̀lú àwọn boko haram tí wọ́n fẹ́ fi kó wọlé láti wá fi jà wá lógun ni o ìdí tán fi kó àwọn èèyàn jáde nìyẹn so kẹ́ ẹ wà kí ẹ fún gidi gan lockdown tán fẹ́ ṣe ẹ gbúdọ̀ gbà fún wọn o ẹ ṣe rálì káàkiri gbogbo ẹlẹ yorùbá pé no knockdown a ah, ní coronavirus nílùú wa kódà tó bá ṣeé ṣe ẹ jẹ́ ká lọ ṣe máàsì tó bá ṣeé ṣe ẹ jẹ́ ká lọ tẹ máàsì ní fúláàgì wa kí ẹ jẹ́ ká lọ tẹ fúláàgì máàsì wa kó jẹ́ green red white ká lo fúláàgì eléyìí tó wà ní UN tí bàbá Akíntóyè mú lọ ẹ jẹ́ ká lọ lo fúláàgì èyún oníkàlò tó bá dẹ̀ jẹ́ pé green white blue náà ni ẹ jẹ́ ká sàṣe ní kọ́lọ̀ white ní kọ́lọ̀ kìíní wa ká dẹ̀ kọ Yorùbá nation sí ká lò ó ẹ jẹ́ ká máa ṣe rally ní everywhere ẹ jẹ́ ká máa ṣe rally ní everywhere ṣẹ́gbọ́n mi kàlẹ́ndà wa máa rẹ́ẹ̀dì very soon gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe very soon ó máa rẹ́ẹ̀dì láti pín káàkiri gbogbo ìgbèríko tán náà mo gbọ́ pọ́n náà ti ti ń ṣe rally káàkiri ní iye wa àwọn olórí burúkú ni yìí ìdí tí mo fi sọ pé ẹ nídìí láti kọrí sí yewa yewa àwọn ọmọ yewa tó jẹ́ pé àwọn ni wọ́n sá lọ àwọn asá àwọn ni wọ́n sá lọ sí Benin Republic ẹ mọ̀ pásìkò tó yẹ ká jèrè ọkàn wọn lélẹ̀ ẹ dákọ̀ ẹ já lọ bẹ̀ wọn gbọ́dọ̀ jèrè ọkàn wọn oúnjẹ tí wọ́n fún wọn àwọn ọmọ wa tó wà lọ́hùn sí wọ́n ti lọ kó wọn wálé àwọn ọmọ tiwa tó wà níbẹ̀ yẹn sọ ti lọ kó wọn wálé wọn ti lọ kó wọn wálé ẹ dẹ̀ ní ká dákẹ́ wo ẹni ọmọ ológo no election mo sọ wọ́n ní ká má sọ bẹ́ẹ̀ mọ́ pé bí ìgbà tá a bá ń bújọba ni ẹ ní gbádùn no election 2023 award three tuntun nù tí mo ṣe gbà no election 2023. twenty three kò sí ìbò ní twenty twenty three àfi tí ẹ bá dá wa dùn tá kúpa ní orílẹ̀ wa àwa fẹ́ dá dúró wo mo kó dé ni yóò pọ̀ bìbà wo wọ́n ti bá ń kó no election 2023. so ti rí i èmi bá yín kọ́ ni ìgbé kankan mi pé yorùbá nation now èmi máa bá yín kọ́ sí gàràgbà gàràgbà níṣẹ́ gbogbo ẹni tó bá ti ń wò nú election ni <laughs> kódà kẹ́ fi lọ ya kẹ́ lọ fi ìwé mi ta pépà kẹ́ lọ fi ta bọ̀ọ̀lì wò kẹ́ lọ fi ta bọ̀ọ̀lì àti ẹ̀pà ẹ̀ sì bá ń bẹ̀ no election twenty twenty three flyers mi rèé wò àwọn àwọn flag rèé no election twenty twenty three èmi rèé mo bá yín kóde ni àbẹ́ẹ̀fẹ́ àbẹ́ẹ̀fẹ́ kú rèé ni àbẹ́ẹ̀fẹ́ jèrè ni ká dáa fún yín mo ní òsè election wo yorùbá nation ní Odùduwà republic ni support orílẹ̀-èdè yorùbá no election mo rèé o òsè election òsè election tẹ́bà kú ni ẹ̀kú orúkọ tèmi ẹni ọmọ ológo ni kò pé méjì <laughs> ọmọ ológo wà <laughs> ọmọ ológo tó gbá skill ọ̀hún <laughs> ọmọ ológo ọmọ ológo tó gbá skill lèmi kò sẹ́lẹ̀ san o ẹ bá ń tàn ìpẹ́ election wa kò sẹ́lẹ̀ san tó bá ẹni tẹ́ bá ti ṣẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ èmi ni ẹ wá bí èmi lọ́kọ ìyá rẹ̀ ìṣẹ̀lẹ̀ ten twenty twenty three èmi lọ́kọ ìyá wọn tẹ́ni lọ́kọ ìyá wọn ẹ ṣe gèlè mi dáa díẹ̀ mo ń bọ̀ lọ́la mo ń bọ̀ wá fún yín tán pẹ̀lú pátá rẹ̀ gígọ pẹ̀lẹ́ òdùrá Tinubu ìyẹ́dọ̀la ní ti ráyè tẹ̀ ẹ kójúmọ́ ọ̀rẹ́ mọ́ wa ojúmọ́ ayọ̀ mo ti jẹ ẹbọ mo sì jẹ ẹbọ tán ni nínú kòkò kòkò wo ẹbọ tí mo jẹ ìpèsè tí mo jẹ inú kòkò mo ti jẹ kò sí ní fẹ́ẹ́ boyfriend mi kiss mi jàre thank you for the gift àti award tẹ fún wa ẹ ṣé ẹ̀yin boyfriend mi gbogbo ẹ̀yin girlfriend mi gbogbo ẹ̀yin dáàdi wa ẹ̀yin mọ́mì wa ẹ ṣé o thank you o gbogbo ẹ̀yin tẹ support ọmọ ológo thank you ẹ̀yin tẹ lè fún wa ní oríyìn tẹ ń fún wa lóríyìn yẹn náà ẹ ṣeun gan thank you very much love you. Eh báyìí ẹ jọ nítorí ọlọ́run ní ẹlẹ́sìn ibi lọ́kọ̀ ìyá wọn bá ti lẹ́lẹ́sùn wa àwa rèé àmọ́ bọ́ta wọn ní ká má bu ìjọba máa yí ìjọba ò ní dáa tó sanpana ni ó pàjọba ara ni ó sàn pa gbogbo àwọn tó wà nínú ètò ìjọba. Hmm.